أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا الأحباب والرهبان يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكذبون إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القديم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواظبوا عدة ما حرم الله ليواخذوا عدة ما حرم الله فاحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله استاخذتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا للآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله لا يهدي والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حليم إن الحمد لله نحمده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 السلام عليكم ورحمة الله وبركاته أدبكم الله Tàbí ó ká ìní àti ẹ̀yìn kún ọ̀kan nínú àwọn tí ó ti wọ́n bẹ ní ṣúkú tò ní. Lóyá ń bẹ pẹ̀lú wọn ní ojú ìjú ìrẹ́lẹ́ orí nípa àwòrà àbáyà àbí jíṣẹ́ pẹ̀lú wọn ẹni pé àwọn kọ́ láti máa fẹ́fẹ́ lórí ẹ̀ka ìjára ìgbé ayé ìjára ẹ̀mí ìlà ọlọ́run ẹ̀dẹ̀ fún wọn ní ìsìn àríwá. Àwọn ilé ìlú láti mọ ọmọ alára ilé ọlọ́run lẹ́ta ọlọ́run wọn wà níbẹ̀. Ìjọ́bù tí ó ti ní ọkọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún wa àwọn ọkùnrin àwọn ọmọdé. Mo jẹ́ mi pé kò sẹ́yìn kan tí o ti sọ sí ìlú ẹ̀ka wọn. Ìjẹ́ ilé ìṣẹ́ wọn àwọn ọmọdé. صلى الله عليه وسلم يسمى الله بشيء أخرجات من نور جلال محمد صلى الله عليه وسلم أخرجات من جماعة الصحابة الكبار الله ثم دعوة إلى عمري كان من المسلمين على ما يبقى سيرة وأنا لله ليل أسرعاني الفجر السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله lánàá àgbólẹ̀ lórí ara kẹrin kàwọn ẹlẹ́gbẹ́jì ní ṣọ́pù sọ́wọ́bà sọ́nà 9 àyà 35 àti dúró lánàá ṣùgbọ́n síwájú kápẹ́ wọn tẹ̀síwájú nínú àyà àtàkìsì lónìí àwọn ọ̀rọ̀ méjì tó ń jẹ jáde àbí wọ́n jẹ yọ nígbàtà ń ṣàlàyé àyà kẹrìnlélọ́gbọ̀n àti kàwọ̀dínlógójì ìtàlùfọ́ àtàlùfáì alákọ̀ọ́kọ́ ní nípa àsọ́fẹ̀ owó ìlú tàbí èèyàn aráàlú jíjẹ àti àdíyà yáyá tàbí sẹ́ẹ̀kì tọ́rọ lọ́pẹ̀ táwọn onílé wọ́n ti wọ́n بإذن الله تعالى أدن الله سبحانه ẹlẹ́ẹ̀kejì lọ́rọ̀ zaka bá ṣàlàyé díẹ̀ lánàá nípa àmìtọ́ pẹ̀lẹ́gbẹ́ sáà gbà lérò láti ṣe lálàyé nípa zaka náà ní ìkọ́ àti bó ṣe lọ́rìnrìn ọ̀fẹ́ndọ̀n gbàn kí gbogbo ẹni tí owó rẹ̀ bá ti wọ́n lè tọ́ bàbá rí bá jọ ṣìṣẹ́ rẹ̀ lánàá níbi láti kọ́ ara kúrò ìgbàká. Wọ́n lè náà tó wá ẹ̀dá kan ní títí gbogbo iṣu ìgbàká Àwọn fowó pamọ́ sí Àwọn sì tó ra ṣíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó o lọ ṣàkà àtàwọn tọ́lọ́bá gbádára á sọ̀rọ̀ ráyé ṣọ́lọ̀. Àdọ́bíwá Mohamed sọlọ́wọ́ ọmọ àìyọ ààrin Masọ́lá nínú àṣíjì Àbújá òwò lápọ̀lọ̀ àbúrú máa àlùbáyé ṣékù àlàlùbáyé látọ̀pá pé ìdíyẹ́lá làbíà tábàlọ́wà ní 3 541 nínú súnmọ́nà ìdáwó 3541. Alábi ní mẹ́rin ṣàfàárí àti ìdí ṣàfàáhátàn, fa'ábùdá aláwò hàbíyátàn àríhá fàkọ̀bìláha fàkọ̀lì átàbábàn àbíyàn ní àbíwá àbíyà. Àdíkì mo ló bèèrè dalẹ́rù kàtàrí. Ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé من ẹni yóò ṣápa rẹ̀ àti ìlú tó bá wọ́n ọmọ ìrìnàyà rẹ̀ lọ́wọ́ ṣápa tó ṣífẹ́ àti bá àmìsànláyé ṣápa átàlí ìṣẹ̀fẹ́ kan fàánà ẹ̀dáwọ̀ àdìyàtà ìfẹ́ta sọ́mbì ìjọ́ ní tí wọ́n tàbílú pẹ̀lú ẹ̀ lọ́bà àwọn àpá wọ́n ni àṣàfá wá títọ́ tó ń lè kọ̀dọ́ ìyàmàdà ẹni tó jẹ́ alárinà tàbí alàgbàta láti bá ní lọ́pùkátà ìrẹ́ agbọ́jú yìí ẹni tó jẹ́ alárinà tàbí alàgbàta láti bá ní lọ́pùkátà àlẹ́wàásítọ́ ìlẹ̀kọ́ ìlú àwọn ìṣàkì ẹn tó ń bẹ láàrin wa nígbàtà mẹ́rin ṣe dáadáa kan dáadáa yẹn ṣe ṣe àwọn ìṣàkì tàbí níbi àbúrú ló ti rọ́pọ̀ lọ oúntọ̀ náà èyí tó ṣe lẹ́nu ṣàfáà tàbí àtàwọ̀ tuntun ìlẹ̀kọ́ lábù ọ̀dáfẹ́yí mẹ́dọ́rọ̀ àìyú tàbí ẹni tó ta láàrin nà tàbí máa lọ máa bọ̀ tàbí ẹni tí ń bẹ láàrin wa nípa ó yóò lọ fẹ́ jẹ àǹfààní kan tàbí abúrú kan bẹ ló ṣẹlẹ̀ tí tó fẹ́ sí dàmú Àdájúwà Muhammad, sallallahu alaihi wa ó wá ń ṣàlàyé pé ẹgbẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ lè ààrẹ gan ẹni bá wá ṣe táàrọ̀ lọ́wọ́ tàbá kú lọ́wọ́ yẹn tàbá kú lọ́wọ́ yẹn fà á ń gbà láwù àdìyà ó tọ̀ wá fún ẹni tó bá tó fún lọ́wọ́ yẹn tàbí tó ràn lọ́wọ́ yẹn tàbí tó bá rí bí ọ̀rọ̀ yẹn ṣe bọ́ sí nípa pé ó dáadáa àtọ́wọ̀ rẹ̀ fẹ́ tó tó bàbá fún ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ sí ìdáàmì pápọ̀lì àpá orúkọ wọn àgbà pápọ̀lì àpá báńgbà náà bí ìrọ̀lẹ́ àdúrà ìrìnà orúkọ ó ti ó fi ẹnu ọ̀nà ńlá kan nínú àwọn ọ̀nà ìgbà tàbíwé Láti wà mọ̀ ní ọ̀pẹ̀lẹ̀ sọ̀rọ̀ máa rẹ̀ sí owó èdè fẹ́ rí sí ojú pọ̀nà àádọ́rin ló pín sí èyí tó kéré jì nínú èlé tẹ́yàn bá jẹ́ bí ẹni tó ń bá ya rẹ̀ àti ìwà ń bẹ̀ tó lẹ̀ kéré jù bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ dàbí ẹ̀ṣẹ̀ tó mú ìyá rẹ̀ tó kì mọ́lẹ̀ tó ń bá máa kí pọ̀ nípa ọ̀rọ̀ yìí àwọn àbá wa ni kí láwàyé tí mẹ́mẹ́ àwàyé tí mẹ́mẹ́ ni pé wà ìṣàfà àìkáànà ti fèrè fọ́yìí bìjáàbì mẹ́fà ìrìnà sí yàtà ìkú ìrẹ̀hú nípa pẹ̀lú ọgbà tó sìnkú lọ́wọ́ tàbí ìrànlọ́wọ́ tó ṣe tàbí ṣùgbà tó ṣùgbà rẹ̀ yìí tó bá jẹ́ pé nípa dáadáa kan ni pẹ̀lú tó sọ ó ti àǹfààní ìgbà tó ti lẹ́tọ̀ọ́ sí tẹ́lẹ̀ tàbí ó bá ti aburú kan wákọ̀ ààrẹ ìdúnnà aburú yẹn ṣẹlẹ̀ sí ní tàbùsí àwọn ẹni tàbùsí sí fàhíyà amẹ́lẹ̀ sọ́ọ̀lẹ̀ hàn yóò jáwọ́ tẹ́bọ́lá ọba ti sọ nínú sọ́ọ̀lù mẹ́ta súra آية خمسين عدوم سورة فور آية 85 الله تعالى من يشفع شفاعة حسنة من يشفع شفاعة حسنة له منها ومن يشفع شفاعة سيئة له منها وكان الله على كل شيء مقيتا من يشفع شفاعة ẹni kẹ́ni tó bá hàpàdàtà ẹni kẹ́ni tó bá ṣokùnfà iṣẹ́ orí kan fọ́mà àkejì ẹ̀ tàbó kún lọ́wọ́ lórí ìlú dáadáa ìyàwó rọ́sì tàbó ṣe alárinà lórí ní dáadáa ìyẹn ó gbọ́ sí tó wá lọ sí ìpúra bí iṣẹ́ ìpúra ìwọ̀n wá jẹ́ ẹgbẹ́ àgbìyànjú ẹ̀ títí tó ń tọ̀ bí wá gba lẹ́fà ọ̀sán ọmọ wíìlì appointment ìwé pé ó níjà wọ́n á mú lọ lápẹ̀ẹ́ lẹ́yìn oṣù mẹ́ta ó ní wọn ò sí ṣe documentation wọn kàn lọ́ọ́ ìpínlẹ̀ wọn ni wọn ò lọ sóṣìṣẹ́ ìgbà tó ní ẹ̀rẹ́ ìjẹta ọlọ́pàá wádà padà lọ́nà tó rí sí àṣà ẹ̀dìkan. Sẹ́kọ̀ bá pẹ́ntì rẹ̀ sí irú sí àṣà ẹ̀dìkan. Ṣẹ̀dìkan bá gbọ́ ní àá ah, kí ló dé gbogbo alẹ́ta àti wọ́n ti fún ọ níṣẹ́. Kò wá sí pé wọ́n dọkumẹ́ntì tó ti ṣiṣẹ́ tó bá ní láti lọ Àbújá, lọ Èkó, lọ Kánò, lọ Pọ̀tá lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ti dọkumẹ́ntì ọlọ́run ní ó fà ń yẹ tó ṣe wàhálà ìgbòkègbodò lérí ní dáadáa ni ó fẹ́ lọ́wọ́ yàtún láàrùn nà sí ìdí ni yóò ní ìpín ìlú dáadáa náà ọlọ́run sọ̀rọ̀ wọ́n mẹ́ yẹ́ sọ ṣàfà àtàntẹ̀ yìí àtẹ̀ yàtọ̀ lápò kí lónìí ní àá olóòrùn ìlú ti ẹ̀fẹ́ wàkánà lọ́wọ́ aláàkúlè ṣe rí òfin olùṣọ́ àti kápẹ́ olùṣọ́ ni aláàkùn hánàlọ́ta ara lórí gbogbo gbogbo Tọ́lọ̀ bá ní lọ sí oríkánà òṣùrù wọ́n ni sọ̀rọ̀gbọ́nwò àríyọ ààrẹ wọ̀sánlá ìdàjá òtáàkì àwọ́ túlìbà sílé ìhádá ọ̀la ìṣùpá orí ìjàmù. Àdíbẹ̀wà ní ọkọ̀ orí àdúrúsì. Àbáwà múrúta ọlọ́pàá ni yọrù sí. Ó ní òṣìṣẹ́ bá Mọ̀hánmàdì sọ̀rọ̀gbọ́nwò àríyọ ààrẹ wọ̀sánlá tó dáǹfààní tàbí wá ọ̀rọ̀ nǹkan tó ń tọ̀ ń rùn rí àkóṣẹ̀ wá bẹ́ẹ̀rẹ̀ gbígbọ́ bùkátà kan àbíbí ó wà á sọ fáwọn sàábé tí wọ́n tẹ́ńtẹ́ ń jọ́nà pé ìfáàrù ẹ̀ràn lọ́wọ́ ẹ̀bá gbọ́ bùkátà rẹ̀ ẹjọ́ nínú gbèkù tó wà nínú tó kù já lùlù ẹgbà ẹ̀sìn lọ́dọ̀ ọ̀nà ìtẹ̀lẹ́ṣẹ̀. ìtumọ̀ àdébì yìí Ọ̀nà ìgbé àìlẹ́mẹ̀ ìṣàfà àárín àbúkì ìrùsùlùmí ìṣàfà àìdán. Ẹ tó bá ṣokùnfà oríire ìran tàbí dáadáa kan mùsùlùmí ẹgbẹ́ rẹ̀. Di àǹfà wá sápọ̀ láwọ̀ ìjàlọ̀ lórí ìrọ̀lọ́ ìmọ̀sùlára sí ìdáhùn Pẹ̀lú pé ni ó ṣe aláàrin àti ìwà pẹ̀lú aláàrin àti ẹni lọ sípọ̀ láàrin àwọn méjì lọ́wọ́ ìrọ́sùn. Alámẹ́tẹ́gbé ìdí ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọ̀rẹ́ ọkọ̀ yóò mọ̀ sọ fún yàrá tí ó lọ bí àwọn yóò mọ̀ sọ fún ọkọ̀. Ibi tọ́wọ̀ bá fẹ́ lọ́yìn lọ́bí káyá bá ti gbé ọkọ̀ fún aláìsàn. Wọ́n ti bẹ́ra wọn lọ ní tọ́wọ́ lọ́jọ́ mọ́. Ẹni tó rí ìlú rì, gbogbo ti ẹ tọ́jú ẹlò ní lè kọ̀kọ́ ìmọ̀ pàtàkì láti lè gbọ́bù káàkà kan bóyá ìjẹ́ ìmọ̀ pàtàkì àǹfààní kan ló fẹ́ pà fún pọ̀ ọ̀dá ìmọ̀dọ́gbọ̀n àbúkẹ́ ti abúrú kan fún fa áńgà lè mọ̀ ṣòro lábú àti ìyàtọ̀ ní ṣáàbì ẹni bá wá ṣíṣẹ́ rẹ̀ yẹn ẹni bá sáàkún ẹni bá fìrìn náà tí àǹfààní yẹn ti bọ́ sí lọ́nà kan àbí lọ́nà nìyẹn ó wá fún tó bá ṣe wàhálà yẹn lẹ́gbùn gbogbo yẹn nàbírù á rí ìṣàbára والإصابة فقبلها الشعبي وحرام عليه nǹkan tó mú lẹ́kùn yẹn wá jẹ́ bí nàìjíríà gẹ́gẹ́ bí pàṣẹ compensation tàbí bí gbọ́nà bí ẹ̀gbọ̀n tàbí bí orí ìgbẹ́ ẹ̀ṣẹ́ àwọn ìyẹ́ tó fi ṣe lẹ́ẹ̀kùn gbogbo ní ẹ́ tọ́kọ̀ bàlá àpọ̀bí àmàṣà yìí ẹni tí ó bá ṣe iṣẹ́ ìwọ́n àgbà àhàrọ̀ màlìmí wọn ní tó báyìí. لأنه أمر يسير لا يعيش أحد العوض عليه في الدنيا وقد آتى لنا عظيما من الربا torí bẹ́ẹ̀ tó ṣe yẹ iṣẹ́ kan tí ò lè láàrin lórí ṣe lọ́wọ́ ní pẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run olùgbé yóò pẹ̀sán lọ́dọ̀ ọlọ́run أعطاني وذلك لأن الشفاعة ní bá ìgbà فأرضهم عليا عليها يضيع أجرها كما أن الربا يضيع الحرام nínú wá gba ẹ̀bù lórí tó ṣe yẹ yóò pa ẹ̀sẹ̀ tó yẹ orí lórí rẹ̀ yóò pa ẹ̀ àti tó di ìgbà pátá. Gbogbo yẹ gẹ́gẹ́ bí ìgbà tí ìyàgbá gba ìgbà yóò sọ owó ìgbẹ̀jọ di àlámù fún ìgbà tí ìgbà tí àgbẹ̀yẹ ìyá ìlú Hallelujah. Number 9, you walk on heaven. Hallelujah. Hallelujah. Hallelujah. Òṣèlú àdàbí Sálọ́ọ̀sì láti fi gba ọmọ ìyá rẹ̀ tó ní àjàdà fún àpẹẹrẹ ọmọ rẹ̀. Wọ́n mú fún mẹ́sì. Ó bá ìwọ̀n 350,000 naira ní kó kọ́kọ́ sọ wọ́n tó lè kó tó lè bẹ̀rẹ̀ kọ́sù orí pé gbogbo owó wọ́n bẹ̀rẹ̀ wọ́n mílíọ̀n nínú wọn ṣùgbọ́n ẹni ò kọ́kọ́ san three fifty mo ti ẹ̀ consider for registration lọ àti owó ti wà ń lẹ̀ wọn àmọ́ àmọ́ ìdí ni ẹgbẹ́jẹ́ làwọn ṣe láàrin one million yẹn gbàwọ́lẹ́sùn padà lóṣooṣù yóò mọ̀ lé ìdájú nínú mẹ́fà mílì 100,000 ní ìmọ̀lẹ́rí ojú sí mẹ́rin àbí yóò mọ̀lé 50,000 àbí yóò mọ̀lé 10,000 ṣe ẹ̀fẹ́ tó ṣe yẹn iṣẹ́ dáadáa ni pé ó jẹ́ kí ọmọ ìyá rẹ̀ rí àǹfààní tó fẹ́ rí ọmọ rẹ̀ lọ́rẹ̀ ṣùgbọ́n ti lọ fún ilé sí ilé tó fi ti yẹn ti gbà gbogbo ládá tó yẹ kó gbà lórí tó ṣe yẹn jẹ́ ó tó wá sọ jẹ́ ṣe àlàyé táwọn sọ nìyẹn nípa pé èèyàn ran pé èèyàn lọ́nà ìṣù nìkan lọ́wọ́ ó wá kọ́ lẹ́kọ̀ọ́ lórí ìrànlọ́wọ́ bí ẹni tó yá àyàn lówó tó gbè e. ní àwọn bá ìfìwé àwọn ẹ̀ ní ìmọ̀lọ́wọ́ rẹ̀ yíwa díẹ̀ díẹ̀ ọlọ́run sàánú wọn ni nínú ìjọba àwọn sálàbù sọ ìwọ́láwọn sálàbù àwọn sọ ábàtàwọn tàbí hàn nínú òtún àbí ìgbà àtàyí kọ́bùnú mọ̀sánrí ọ̀rọ̀ ní ẹgbọ́ wà báyìí ní ìgbàgbàgbé tó yá bí ayé àkọ́ اه، اه، اه، أيوة، يا أيها الرسول لا يحزنك الذين يسارعون لا يحزنك الذين يسارعون بالكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوا يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم يؤتوا فاحذروا ومن لم يرد الله ومن يرد الله أن ومن يريد الله فتنته ومن يريد الله فتنته فلن تهلك له من الله شيئا أولئك الذين يريد أولئك الذين لم يرد الله أن ليطهر لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم سماعون للجلد أكالون بالسم فإن جاءوك فاحكم بينهم أو أعرف عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين إيش kò lè yé. Ọlọ́dé yá ẹni àwọn ọ̀sùn. Yá ẹni àwọn àyà àpọ̀tìmọ́ ọ̀sùn àpọ̀tìmọ́ àyà àpọ̀tìmọ́ ọlọ́dún ilẹ̀ yìí ṣiṣẹ́. Yá ẹ̀kúnrúnkẹ̀ lẹ́rí Má ṣe jẹ́ wọ́n kó wà ní jẹ́ Àwọn wo ni àwọn tí wọ́n ń sáré tí wọ́n ń yára yára lọ sínú àìsí sínú ìgbèrí, wọ́n yára lọ wọnú àìgbàgbọ́ ìgbọ́lọ́wọ́ bá gbọ́ ìtakùtọ̀ lọ́wọ́ ìsàrẹ̀ ó nà sí àwọn tẹ́ ń yára wọ bẹ̀ náà. Ìnà ìlànà ìyàkọ́ ọ̀rọ̀ àmàrìnà ìyàkọ́ àríyìn wọ́n ẹ̀bùn ní olóòrùn ṣùgbọ́kàn ògbàgbọ́n àwọn mùnàbì kí ní nǹkan tí wọ́n ń sọ jáde ó yàtọ̀ sí kéde ó yàtọ̀ sí tí wọ́n ń sọ àwọn afáàfin ní ìdánwò èdè ní báyìí ní ìdáhàrò rẹ̀ hàkì wà ìtọ́rù ní kúkúrú àwọn ìdáhàrò ìsìlám wà ìtọ́rù kúkúrú ṣíṣàfihàn ìsìlám pé mùsùlùmí wa àti ẹ̀jẹ̀ sínú ìtọ̀ funfun jáde náà. Wọ́n ní ẹ̀jẹ̀ ní ìyàrá Àwọn ní ìgbẹ́gbọ́ àwọn ìrẹ̀lú tó ṣe ń gbé olùfẹ́ sí sí ọ́nà àwọn Ìwọ́n làwọn ọmọ ẹgbẹ́ tí ìwé tẹ́tí tọ́rọ ọlọ́run Kùránì. Sàmàrún ẹ̀ríkẹ́ ìdámàrún ẹ̀rọ̀wò ìtàkọ̀bí ẹ̀rẹ́bíẹ́. Ọ̀nà méjì làwọn bá pè ní sí. Sàmàrún ìkọ́ọ́mí àbọ̀rí ìrìnlẹ̀ ọ̀rọ̀ àwọn míì tí ò bá tó lọ rẹ̀ àlẹ́bì tó wá gbọ́kùnrin fún àwọn ìrẹsọ wọ́n ń gbọ́. Ìtumọ̀ jẹ́ ti pé olùdásí sí ọ̀rọ̀ àlẹ́bì fún àwọn tí kò wá ẹ̀sùpọ̀ tó wí lónìí. Irú bá tó wá ń tẹ̀sí ní ìjẹ́ ẹlòmí ìfẹ́ <laughs> Ah, báyìí náà láì ọ̀yẹ́ lójú ti tẹ̀sí ìlú gbogbo àlàyé lójú ẹ̀yẹ́ lójú. Èmò wà ń bẹ̀ ni. Kódà àmì gan-an lórí ọjọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn àmọ́ tó ti dé omi ló wá ń pa mọ́lẹ̀ pàpàtà. Ilẹ̀ ti sàbà ẹ̀. Ẹ̀lú sọ ọdún ìgbélò. Ẹjẹ́ ọ̀rẹ́ yín lẹ ti bẹ́ẹ̀ ni. Ẹjẹ́ close dáadáa ẹlọ ó máa ìyẹn tó dáa ní ọ̀rẹ́ wí àmọ́ ọ̀rọ̀ yẹn kí ni ẹlọ adákẹrin pẹ̀lú bàbá àtẹ̀sílì tó ṣe lónìí ẹlọ́kẹ̀rẹ̀ láàrin sọ fún mi àti ẹsẹ̀ lọ bọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀rù mi tó lẹ́ olùtẹ́sí sí ọ̀rọ̀ ànábì fún àwọn ohun àwọn àwọn olùdíje wà bẹ̀. yóò hàpù ìyàwó rí ọdún yẹn jẹ́ ìgbà ìnáwà rí. ẹ̀kọ́ ma wá yí ọ̀rọ̀ padà kúrò láàyè tọ́rọ̀ wà yáàbí tààrí. ọ̀pọ̀lọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ kan ní ṣọ́nà àbábẹ́ sọ ló sọ bá mi pẹ̀lú pé wọ́n ṣe tààrí wọ́n fún onítùmọ̀ tó yàtọ̀ sí iṣẹ́ ẹni tó ń sọ̀rọ̀ ṣe ní tó gbà lérò. Ẹ̀rìn ní ìtẹ̀síkí ọjọ́ kẹrin tọ́rọ ogun ó pọ̀ nínú ayà ìjẹta ń ṣàlàyé ogun ogun àti ọ̀rọ̀ ìfẹ́fẹ́ láwọn orí àkàlà ìjọ ń pọ̀ torí ẹni mí alákòóso tí ó lọ́mọ́nà fún ọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ mí tó yàtọ̀ sí èyí tí kùrá lè sọ tí ò bá bá dàbí ìsọ̀rọ̀ sọ́lọ́bọ̀ àyíwá ìsọ̀rọ̀. àṣẹ́sẹ sì yẹ ti pẹ́ àwọn ìyẹ̀wù tí ìyẹn ọjà wọlé ìlú yẹn jẹ́ iná ní ìlú láàrin bàbá يقولون إذوا فيكم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا. وعلى inú tí ìtùn máa dà ní bá kùn ní lélé ìfàbùdúrù omi ẹgbà fàílà mùtùmùtùhù fàdà tó gbáhù tí ó bá ti fún ní fàdàrù ẹ̀ṣọ́ àwọn apá gbọ́rọ̀ lórí èyí láti sàlàyé náà sẹ́yìn ìtàṣẹ̀ sí ẹ̀ẹ́fẹ́lẹ̀ lé kò sí nǹkan bí wọ́n ránì ìṣá رحمه الله رحمه واسعة láti ṣàlàyé ẹ̀kọ́ àwọn ẹ̀rí wá nínú kíni nínú àdìsí ọkọ̀rí àti mùsùlùmí àti àwọn àṣàbí ìbí wípé ní tó ṣẹlẹ̀ ní pé àwọn ẹ̀rú dí pẹ̀lọ̀fọ́ sólúṣà àwọn ẹ̀rú dí nípò fi wọn ni wọ́n jù sí ọkùnrin kan àti obìnrin kan tí wọ́n ti lọ́kọ tó bèèrè ti lọ́kọ tàbí tí ọkùnrin yẹn ti láyá wọ́n bá ṣe ìdìnà wọ́n ní kí wọ́n lẹ̀ wọ́n kò bá nínú ìṣẹ̀rí àwọn tó sì wá náà àwọn orí táàmì yẹn. ṣùgbọ́n wọ́n wá ọ̀nà méjì ní àwọn àbá àgbà sọ ọ̀nà àkọ́kọ́ ni wọ́n wá òbí àwọn tó bá jẹ́ ọlọ́lá nínú wọn àbáwọn ọ̀tọ̀ pẹ̀lú àbáwọn èèyàn tó ṣe pàtàkì láwùjọ

wípé káàkiri tí ìdájọ́ láàrin sọ́lọ́lọ́ àríwá ìyàtọ̀ anábíwá Muhammad sọ́lọ́lọ́ àríwá ìyàtọ̀ wá ní àtẹ́ríkà ọ̀rẹ́ sàmẹ́ náà ní èéṣe bẹ́ẹ̀ tó ẹgbẹ́ sàwọn ìtàwà kábùsù náà ìgbà kan wá ń kà ẹni wọ́n ń ka ìdájọ́ ìdìnnà tó ti wá dé ní rọ́tímù ìdánlẹ̀ onídìnnà ló kò pa ó wá bọ̀ ọ́ bùbẹ̀ ó kà ó wá tún ka tó tẹ̀lé olùgbòdì àbá àbúláì mọ́nù sàlám rọ̀bí àwọn àmì ìyẹ̀wú nílò òun ti yá àpá òun ti ti bẹ̀rẹ̀ kí wọ́n tó wá lọ sí ó wọ́n ti fọwọ́ bò ní lórí rẹ̀ àwọn ṣíṣàwọ́ ẹ̀ náà ṣe ti wọn bá bá wọn fún un bẹ́ẹ̀. wọ́n ti sọ tẹ́lẹ̀ pé sábà tí máa ti lè dájọ́ ìlera ẹni lóko ẹ̀rọ sàárò ṣùgbọ́n tí ò bá ti dájọ́ yẹn bọ́ ẹ̀gbà wọlé ìyẹn lọ́wọ́ bá lè jọ Ọba jẹ́ kàtọ̀ ẹgbẹ́ ẹlòkò ló ṣe ló ṣe pàdánù ẹ̀ṣọ́ra ọ̀rẹ́ mọ́tàmù. ومن إلا فتنتهم فلن تملك لهم من الله ألا لا يروا ما تدروا tàbí tó ń bá ti ṣe tán láti dánwò فلن تدرك لعن الله شيئا شيئا حتى من الرحمن يقول يقول ذلك الذين لم يؤمنين Wọ́n ní àwọn ọ̀dọ́wọ́ wọn ò gbà lérò láti ṣàfọ̀mọ́ ọmọ wọn, ó máa rí bẹ́ẹ̀ láàbùn fi ìlú ní àkókò yóò máa bẹ fún wọn Ìwọ̀n tàbí ìdójútì ní ayé wọ́lá sí àjúwọ̀ sí àbábùn àmì yóò sì máa bẹ fún wọn ìyà tó tóbi lọ́wọ́. Wọ́n ti bẹ̀rẹ̀ àtàlé ohun nígbà tí ṣáàkì nígbà tí ewu kàdúré bàdé tó kọ́ wọn ó kó gbogbo wọn tó bí pápá Jerusalem ó wá kó wọn lórí díẹ̀ wọ́n pẹ́ lẹ́rìn gbàtí wọ́n jà wọn lórí fáínà wọn ní wọ́n wá fi gbé òòṣà ẹ̀rọ ìgbìyànjú mọ́mọ̀kàn mú yẹn wá tó lè jẹ́ background tó lè jẹ́ ìkan àwọn yẹn rú sí nígbà ní àtẹ́sínà ọlọ́pì dojú sí wọn pẹ̀lú pàtàkì padà jẹjà lórí àwọn kèfèrí ogun ogun tí àwọn ẹ̀rú bí wọ́n ṣàgbóbe gbà fún àwọn ọ̀ṣẹ́bọ mọ́ká tí wàhálà ti ṣẹlẹ̀ àti ní àpapọ̀ ogun kọ́ndà àwọn ogun àwọn ẹgbẹ́ lọ́dún ẹgbẹ́ ọmọ ogun wọ́n dára wọn jọ ní láti wá pa ilẹ̀ ìgbà ó kú bí i ó mọ́ àwọn ìyẹ̀wú ní wá sàkóde ìgbànú ogun yẹn fún àwọn olórin fún àwọn ọ̀ṣẹ́gbọ́n ọlọ́run أن تزوعت ونصر عبدا وعز جندا وعذر الأحزاب وحدا أن تزوعت àdéhùn tọ́lọ̀ ti kó wọ́n ràn lẹ́bí lọ́wọ́ wọ́n ràn ṣe ọlọ́run bá mú àdéhùn náà ṣe wà ní sọ̀rọ̀ àbẹ̀dà ó rẹ̀ rí ṣe

wọ́n ráyè lórí tẹ́bí bá pa wọ́n mọ́ padà lórí wọ́n á jókòó lẹ̀ níjọ náà gbogbo nǹkan tọ́bọ̀ wọn lóhun ọ̀gbẹ́rin làwọn ọmọ ṣe àwọn ọmọ ọmọ ṣe bí tẹ́lẹ̀ ìjẹlẹ́lẹ̀ ààrùn àjẹ ẹ̀mọ̀ wàhálà ọ̀kan láì àwọn ọmọ ṣe dìnnà kínú lè bí àwọn mùsùlùmí ẹ̀wọ̀n kọrin wọn lórí gbogbo obìnrin wá ń jó ní ọjọ́ sọ́tún ọlọ́gbọ́n ní kábẹ́lù kan fẹ́ lórí gbogbo àgbọ́ tí wọ́n pa yẹn ló fẹ́ dáhùn tó fàyà tó lù gbogbo ọ̀nà tí wọ́n dá lálẹ́yìn wọ́n fi ń ṣe ẹ̀rẹ́ gẹ́gẹ́ bí ìrìn tó pa gbogbo náà ló kú àwọn ẹni tí bẹ̀rẹ̀ tí wọ́n já fún wọn sálọ gbogbo wọn ti sálọ bí àṣà Yorùbá ẹni orí yọ ojúlé àwọn oríkọ lóyún ní yọ ọ̀nà ọlọ́ọ̀ni máa yọ ọ̀nà ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ sọ pé orí yọ orí kọ́ tọ́rọ tó ní túnmọ̀ orí tó yọ́ọ̀mù tàbí bá ní orí làbábọ̀ torí pé orí inú ni wọ́n sọ kéèsì orí èdè ń gbé rí ó ní túnmọ̀ ọlọ́run ló yọ wá ní òun nàzú tí a ní gan ẹni ọlọ́pàá pàánú ẹgbà wà ó lè kíra ìjánà láàrin wọn lọ́pàá lọ́pàá ìjẹ́ ogun yẹn ní wọ́n ṣe lọ ní ẹ̀rí láti wà lórí lọ́wọ́dé àtàkì ní hánzáwọ̀lẹ̀ àzáàbà wọ́n hájá láti pọ̀ tó àwọn gan kọ́lá àwọn rẹ̀ ọlọ́gbùn àmì àwọn ẹ̀rú jí lẹ́yìn ogun làmẹ́sẹ̀ wá jí pẹ̀lú wọn àwọn bàánú pọ̀ ìlú kọ́ àwọn bàánú nàdé bàánú áńfà bàánú kòrẹ́ ìtọ̀ àwọn ẹ̀rú jí àwọn kan bá burú sí wọn sáwọn hánzí

sọ́rọ̀tù ìfàtì ìyẹ̀wọ̀ ìbẹ̀rẹ̀ lọ́nà púpọ̀ bẹ́ fún àwọn mùsùlùmí àti mùsùlùmí ọwà ti ìwé ìmọ̀ bá mùsùlùmí ìwé ìmọ̀ wọ́n sáàtì rẹ̀ sọ̀rọ̀ àyẹ̀rú bí wọ́n ti dábẹ̀rẹ̀ ní sùn kí lè bó rẹ̀ ẹ̀rọ kí táwọn táwọn ìrìnàjò kò sí náà lè lo fọ́ọ̀tì mọ́ná bí fọ́ọ̀tì bọ́ǹkà Tí ẹ̀bá ti gbọ́n tí ò ní bá wọn fortress ni ẹ̀rùsí tó bá translate ní kò ní fortress of the believer. Àwọn kan ní citadel lédè ìlú. So ilé ìṣọ́ yẹn wọ́n ti wà ń bẹ̀. Ọlọ́run wá ní àjù ìbẹ̀rù sí wọn lọ́kàn. Fúnra wọn ni wọ́n kò jáde ń bẹ̀. Ilé ìyá هو الذي أخرج الذين كفروا من ديارهم أول الأسر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعهم حقوقهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقال في قلوبهم الرعب يسكنون قلوبهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار سورة 59 آية 2 Ọlọ́run yóò wá lẹ́rí ápùrọ̀jẹ́ Ọlọ́run ọba fún ara rẹ̀ yóò mú wọn jáde, kásọ̀kó lé wọn jáde. Àtẹ̀lé ìnà kápàrú àwọn tí ó ṣáìsàgbọ́ ní ààrẹ náà bá fún ní síà. Méjì àárín ìpòlẹ̀ wọn lè áwùwalẹ̀ àṣírí ní ìtàkọ́kọ́ Máa bọ̀ náà wọ́n yá fún ìdáyìí ọ̀fẹ́ ìṣẹ́ léwẹ̀ láíláí tí wọ́n lè jáde. Wọ́n nú ẹ̀nà mẹ́ àdúgbò tó mú. Àwọn ẹ̀rú ń ta kọ̀ àwọn wọ́n rò nínú èrò ń ta fún wọn pé Àtẹ̀wọ́n máa rìn àti fún òṣùṣù lókùn. Ṣùṣù dákòrò ṣìṣù ilé ìṣọ́ wọn obi tí wọ́n mọ yíra wọn ká nígbà ẹgbẹ́ pé àwọn ìlú ẹ̀rí China náà ló sọ pé China wọ́n gbogbo ìlú nínú ní obi tí wọ́n mọ̀ torí tó bọ́ bá dé káwọn jagunjagun mọ́ wọ̀ ní ilé ìlànà òpìtàn ilẹ̀ Yorùbá sọ pé wọ́n mọ yí òun ká òun jọun àgọ́ òun kò lè tó wà lẹ́yìn nígbà tí àwọn ogun sí àwọn ẹsẹ̀ àti àwọn tó wá láti ogun ọ̀rún lé lọ́yọ̀ọ́lé wọ́n wá lọ sí ní wọ́n á bá mi náà mú. Àwọn òkúta sọ pé mẹ́yẹ̀ ìpè lórí ìgbìmọ̀ bá mi. Ìgbì ọ̀sọ̀ náà fẹ́ torí ẹ̀yà àbúrò tí wọ́n ní ọjà gbòòrò. Wípé ọkọ̀ òkú nìkan tó ṣe kí ni nìkan ní ìmọ̀ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀. Láti fi pípé, ìjọba wọn lò láti fi wá jagun yìí ṣùgbọ́n òun wọ́n ti mo lè ìdá àwọn ìdámúdá ni wọ́n wá gbó sẹ́yìn òdì ìdàtẹ́jì pa wọ́n ní sọ ìyẹn tí wọ́n ló kúrò ní táwọn èèyàn ní dọ́pọ̀lọ́ ọwọ́ ní dọ́pọ̀lọ́ tó sí ìtọ́nà rẹ̀ rí lẹ́yìn ọ̀gá ìjọpọ̀lọ́ olóhùn làákẹ́ sí àwọn èèyàn ti ọkùnrin kan ní ìtọ́lá ń bẹ̀ ìgbà tó fẹ́ náà ríta tọ́pọ̀ lọ ní jẹ́ ìjẹ́ ọba ní jẹ́mú ọba jẹ́ àjọ̀bálẹ̀ wọn kò lẹ́gbà tí mo fẹ́ jọpọ̀ lọ olóòrùn làáké sí tó lọ sọ fọ́ba tó tó mẹ́ jọpọ̀lá ọ̀pọ̀lọ́ wá tó jẹ́ lẹ́bí pa wọ́n ní kálùkù akọ́ra wọn ló pọ̀ òru jẹ́bù wá

سبحان الله وقال في قلوبهم nínú ọ̀pọ̀lọpọ̀ náà ni kọ́sàbà sí ìlú ìhìn rọ́bà ọlọ́run ọba jì wọ́n ni kọ́sàbà ó jù ó ta ìbẹ̀rù sí ọkàn wọn ọkàn wọn wọ́n abalẹ̀ wọ́n tẹ́kọ̀ọ́ يخرجون قلوبهم بأيديهم Ó bí ìṣọ́ tí wọ́n kọ́ láti dá ìgbòra wọn ọwọ́ ara wọn ní oṣù fi wọn ń wò Wàbí ìròrí bóra mú ọjá mú ní ẹ̀rí ìmọ̀ ẹ̀rí ìmọ̀ ní àwọn olùfẹ́ ní wọ́n bá wọ́n rò. Láàrín ohun yá ààrùn ìrìnàbẹ̀sọ̀ ẹ̀rọ àgbòlé yáwó ìrìnàbẹ̀sọ̀ àti sọ́ọ̀rẹ̀ ilẹ̀ ẹ̀rí ìrìn tó bá àwọn mùsùlùmí bá lè dúró déédé kò sí ní lágbára ìta tó lè borí wọn fúnra agbára náà ni ó bọ̀wọ́ ara rẹ̀ fẹ́ gbogbo agbára nìyàn àyíká ìta sọ́ọ̀tì àǹkàbùt مثل الذين الذين وإن أوهد البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون أرجو أوابيري kò sí táa lè gbé ilé aláǹtakùn lọ. Aláǹtakùn orí ilé rẹ̀ jáàbù ó wá pé orú ẹ̀. Ọlọ́wà ní ilé tó yẹ pẹ́rẹ jù láyé tẹ́yìn lè ronú ilé aláǹtakùn fún ẹni Sọ́rọ̀ ẹni kan nípa, ẹni kan ìtàkọ̀ọ́lẹ́ta bàlí ti gbogbo, ẹni kan gbogbo ẹ̀ pátá àti ìtàṣì tó tó tẹ́ ṣe, ẹ́ pàdán lẹ̀ gbogbo tẹ́ ẹyẹ ṣe lọ́dọ̀ ọlọ́run kú fún gbogbo ẹ̀. Lọ́dọ̀ àwọn Mùsùlùmí ọgbọ́n tó lẹ́gbẹ́ gbogbo kìí ní technology small remote computer ní ọgbọ́n Ọlọ́ọ̀kà ìdí mú sí ìkàlọ́wọ̀ ọ̀nà yóò kà sí ọ̀nà manufacturing gbogbo ní ọwọ́ bá ti wẹ́rẹ̀ ohun ìlú ìṣiṣẹ́ ọ̀tà kò ní báyìí. A máa ń takùn tó wà tó ti máa nínà síra fún fa àǹzọ́nù lẹ́fà bí ìhá inú ìdàmọ́ sọ́dí ní Ó ṣe rí gan bàbá àgbọ̀yẹ̀ wọ̀n wọ́n láti tàbá. Bẹ́ẹ̀ bá ti ní kó wá tó ìlú ìjẹ́ bá ti ní agbára ìjàpọ̀. Gbogbo báyìí yẹn kó jọ sí ìlú bẹ́ẹ̀ bí ó lè ṣe náà ṣùgbà tó padà ní nǹkan tó jẹ́ nǹkan bàbá. Olóbàá ní ìdúró èbí bẹ́ẹ̀ rò mẹ́rin bọ́ ṣe tàbí tó wá lóòmù bá tẹ̀kọ́ jẹ́nà wọ́n rò ẹran tó há sí ní ilẹ̀ ìlọ́rìnlọ́ tàbá lọ tó lórí ibú bàbá rẹ̀ sí tó kú ó pàpọ̀ ní bí ọ̀rọ̀ bàbá rẹ̀ àwọn ti dé fún jẹun tí

بينما تجاهلك فاحكم بينهم كما يرى أو أعرف عنهم ó sì wọ àwọn tí wọ́n tàbí wọ́n tàbí ọkùnrin wa. Ìyá tó rí wà nínú tẹ̀lé ìyàwó òun jẹ̀dẹ̀ ìta. Tó o bá fẹ́ rí tó lóò dájọ́ òsì dájọ́ láàrin wọn kò sí ìlera kẹkẹ ní ẹ̀sìn kan lérí ẹ̀. Wà ní ìṣẹ́jà ti a bá kó ń bẹ́ ìyàwó ìlú وإن حكمت صبت بهذا اليوم فاحكم بينهم بالقسط dájọ́ láàrin wọn pẹ̀lú déédéé ọ̀rọ̀ tí mo bá lọ wọ́n ní àtúkù àǹtẹ́ ìlú balẹ̀ àfi ìsàlẹ̀ hájá pàtúkù lọ́wọ́ والمدين يهدى إليك هدية فتقبلها منه ó ṣe dáadáa mẹ́nìkan àpò wá dáadáa fọ́ ọmọ ìyá rẹ̀ ẹ̀ẹ̀kátà rẹ̀ kò fẹ́ kó bí yá ó sì bí yá ó sọ̀rọ̀ fún ní ẹ̀sìn ilé sọ́ọ̀tù ánà àmúrí já ìlà wọ́n ní àbúmọ̀ ṣúrù ó kọ ẹ̀gbẹ̀rẹ̀ ọkùnbà nínú àmì lọ́dí ọlọ́ àyè wọ́n ló wọlé ìjọkùn ọ̀ídà àti ìyà tó bá ní ẹgbẹ̀rẹ̀ tí ti gbé kalẹ̀ fún lé fàkọ́lá àhàrà ewólélé bàkọ́lá àpèjú ẹ̀kùnkẹ̀kẹ̀ jáde lè. Àtàkàjẹ̀ àtìrọ̀ ṣàpà àtìrì dúníyà tẹ́ẹ̀lẹ́kùn kánjú gba ẹ̀sán dáadáa tó ṣe fún ọmọ ẹ̀láyé lórí. Gbogbogbòdíyé, ó wà lọ́wọ́ sọ́nà fún àfiṣe ìgbà. Àbá wa àpẹ́ẹ̀kùn mọ̀ sí ìdẹ́ndẹ́ fúnra rẹ̀, ó ní àṣùgbò àti kalẹ̀ òun náà ni wọ́n mú wá mẹ́rin ọlọ́run ṣàánú wa arábíwá Muhammad sallallahu alaihi wasallam ìṣàrù ìjáwù fàyàfìdì lọ́rù alàbìsáàlì nà bí i màṣá ẹmọ́ ti dáadáa sáyé lẹ́sàn èyí tọ́lọ̀ ń bá fẹ́ látorí àánú rẹ̀ yóò mú wa ní ìdájọ́ tó ìmọ̀ àdáde lórí wà fún ṣọ́fà ìrọ́lù méjì àjẹ́ wọ́n ní mọ̀sùrù ọ̀kan náà ọmọ ike àbọ̀ àwọn àbúláàdì nínú sọ̀rọ̀ kẹta ọ̀dí ọ̀la ní ṣe sábẹ́ nínú sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tó pọ̀ mọ́ àkóńgá náà ló ní mọ́ni ní àwọn ọ̀hán torí pé àlejò wa Muhammad sallallahu alaihi wasallam kuli man yuridu an yaqra al-Qur'ana ghadban kama fàlìyàkọ́rọ́ dìkìrọ́ ìdòkú mi hàpì. ẹ bá fẹ́ kí kùránì tọ́lọ̀ ti sọ kalẹ̀ bí kó lọ mọ́ kí bá bá ìlú mùsùlùmí kì í bí. awàlẹ̀ sáàmìyá abẹ́ẹ̀kọ́ mùsùlùmí sọ wípé kò sí ááyà kan ó wà ní kùránì báyìí àyàfi pé òun mọ ibi tó ti sọ̀kalẹ̀ àti tó sọ̀kalẹ̀ tó bá sì mẹ́ nìkan tó mímọ̀ nípa rẹ̀ ju òun lọ òun nǹkan ìgbìmọ̀ lọ ó ń sọ eléyìí àmẹ́nà àti ọ̀fọ́rọ̀ òwúrẹ̀ ìlànà àfáà sọ pé ó lé ìmọ̀ nípa ọ̀pọ̀ Èyí tí wọ́n fi bọ́ lábọ́ọ̀lẹ́ inú mọ̀sílùmù àbá ìdí méjì ni, ìdí àkọ́kọ́ ni pé ìmọ̀ àbẹ́ ìgbónú mọ̀sílùmù náà ó ti kó orúkọ lọ́wọ́ ẹ̀. Ó kọ́kọ́ sórí wa, ó ti kó kókó tààrí. Àdábí jẹ́ tí wọ́n ṣàdúrà fún bí ọlọ òun ma fàkíhù fìtì wà nínú ìtàwé ìlà. Ọlọ́run ò bá mi fún lágbọ̀ọ́ yẹ́ tó ti fún ní ìmọ̀ ìtumọ̀ Kùránì tó ní ìdí ẹ̀tọ́jẹ́ pé lóde òní àwọn àpá àti wọ́n ti lọ àtọ́lá wájú fún wọn ṣùgbọ́n àwọn àpá àti ó tẹ̀lé wọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn mú ìgbìyànjú ìdáhùn ṣùgbọ́n ẹ̀rẹ́ tó ó rẹ̀ nìkan lọ́wọ́ nípa bùkátà ẹ̀ fa áhùdàlá òjá àríyá ó wá fi ọmọbìnrin kan tálọ rẹ̀ sí ẹrú bí i tó fún ọ̀gọ́ bíbá mọ̀sùrù ògùn ọ̀bí ẹ̀ṣàdìdà mọ̀sùrù wá bínú nítìínú tó lágbára ó

èyí tó wá mẹ́bùn wáyé àwọn èyí tó bá tún kùn ní bùkátà rẹ̀ ju ọ̀dá ju ṣẹ́bìn fún ìjẹ́ ní ọjọ́ nínú àwọn kan wà tí ó pè ní ìgbùsùn kọ́ ìgbùsùn tó ń jẹ́ ìgbùsùn ọ̀gá páìpì rẹ̀ ò lè jáde páìpì rẹ̀ ò lè lóde àbúkò orí ní páìpì láti wá jáde tó òní wọn ó padà wá àlọ́gbàlábàmú àbí àlọ́gbàmú àbọ̀lọ́ ti gbé fáìlì rẹ̀ jáde ọkàlọ́bà ó parí ìṣẹ̀lẹ̀ òkúta ẹni òkúlẹ̀ ayé ìgbàsẹ̀lẹ̀ fsp ayé family support ẹni ní sí fsp wọ́n ti rí ní family support ìmọ̀ jẹ́ pẹ̀lú ìrírí lọ́bẹ̀ náà ẹ̀wọ̀n tí wọ́n sì lórí sọ. Wọ́n kọ̀ ní ọ́pọ̀ta wáàdì lè rà mẹ́rin ìgbọ́ ìhàdà. Apá kan àwọn àpá ìkáàdì yẹ sọ ló ṣe ìfọwọ́ àwọn àdìmọ́ ṣe sọ sí. Ọ̀mẹ́lẹ́rù ọ́pọ̀ta ní àdíyà sí àṣìṣà. Àwọn ṣe lé wọ̀ pàtàkà kéèyàn gba ẹ̀bùn lórí fọ́ọ̀rẹ̀ wà àjíkátá lọ́dọ̀ ti wọn ìrànlọ́wọ́ tó ṣe tó ń mọ̀ kò bá jẹ́ ìrànlọ́wọ́ tó dọ̀ rẹ̀ ìrìnlẹ́ olórí kó ṣe tàbí ìrànlọ́wọ́ tí è sọ ìrìnlẹ́ olórí àwọn tó gbé ìwà wọ̀táàbà ọ̀rùn àwọn tí inú àwọn àbá ìlàjàwá ti ápùlì àdíyá sí alàṣàfá àti àmọ́ tó kejì àwọn àpá sọ pé tó bá jẹ́ pé ìrànlọ́wọ́ ta ń ṣe fún oúnjẹ ọ̀hún èyí ṣe ìrànlọ́wọ́ ọ̀rẹ́rìn nígbà náà tó bá fún wa lẹ́nu àlègbà nínú ẹjẹ́ kàwámù wa ìmọ̀lẹ́ àgbọ̀ nínú yìí kàṣàbá àkìyà ìjà sùnìkọ́ ní bí ìtọ́ ìmọ̀gbìlú mi ní yàtìmọ̀ nínú gẹ́gẹ́ bí kálọ̀ báwọn aláṣẹ láti ràn wá lọ́wọ́ láti gba nǹkan tálábù sí gbà lọ́wọ́ ẹni tó rí ìrẹ́ ẹ̀mẹ́ ìṣẹ̀lẹ̀ àbẹ́rẹ̀ ìyáde bọ́ọ̀lù alẹ́nílẹ̀ àti ralẹ̀ àníwìrì bàbá àdórí ìrọ́kà gbé kìí sí fáńbọ̀ọ̀dù lábámbẹ̀ tàbí lóòtì wọ́n sọ This land belongs to what I call policy. Trespasser shall be dealt with ruthlessly. Wọ́n sọ shall be prosecuted. Ilẹ̀ yìí ẹni báyìí báyìí ló ní ẹni bá débẹ̀ á jẹ níyà ruthless too. Á ṣe bọ́sẹ̀, á ṣe ìṣekúṣe, á ṣe yẹmọ̀yẹmọ̀. Ilẹ̀ wọn ní ẹbá lọ máa rí a commissioner of police tàbálọ̀ ní kéyìn ọmọ gọ́ọ̀nà tàbá pé ó tàn pé a ah, ilẹ̀ yẹ bá ní gbẹ́sẹ̀ fóòrù nílẹ̀ ah tí ìgbà ṣe ti commissioner of police <laughs> ilẹ̀ yẹ ò dẹ̀ ní jẹ mọ́ọ̀nù ọdún mẹ́kọ́ bọ̀dúrà ti commissioner ti sọ̀rọ̀ àti tí gọ́ọ̀nà ti dá sí àpé commissioner of police wá awàlọ̀ fún ní ah, àwọn àbọ́dọ̀ àwọn àbáyé

Tàbọ́mọ́ ẹjú tó yẹ tí ò bá jú tó ń bà tí ó bá pẹ̀rẹ̀ wò ní pẹ̀rẹ̀ fún. Àwọn bá wọn rúfẹ́, ẹran ò lè mọ́ òun. Àyàmọ̀ tó yẹ́ ni tó bá wọn rúfẹ́ tó jí ló tán fún lẹ́rin tàbí lé wá mú jẹ. Ilé wà àbí tó ó lè ti gbé wa lọ́nà lápapọ̀ wá wọlé bí a ń bàbá àfẹ́sẹ̀ rìn lọ ẹ̀rọ mi àjẹ́kẹ́kẹ́ gbóòrò náà ti lè láàrin àwọn wọlé gbà mí tàbí nígbà ní bóyá yẹn dú ọmọ ẹlẹ́bà kan ó wá ń gbé yẹn fọ́ bá tò ìyẹn tí lọ yẹn wọ́n bá tò ìfúnjú ló jáde àwọn ẹlẹ́bà yẹn fún ẹlẹ́bà méjì lẹ́yìn kò lè dàbí òun ni ó tẹ́jú ló hàlá ẹ̀rẹ̀ So, àwọn ilé ìlú ẹni wá lára ní gbọ́nà láti òfin ìgbàlẹ̀ ọ̀ríṣẹ́ ìgbàlẹ̀ gọ́ọ̀bùnà rẹ́kọ́ọ̀bù ẹ̀rí. Gbogbo jẹ́ ẹni ẹgbẹ́ ti fi àbúrú ní ẹgbẹ́ tó jẹ́ ọ̀pọ̀ ẹ̀rí tó Ìyáàmù ṣẹ̀fà ìdàkánlẹ̀ ti wà níbi ìgbàlẹ̀ wà nípa. Tó ní pé ká mọ́ èèyàn lọ́wọ́ tàbí ká ṣíbẹ̀ tàbí ká kún èèyàn lọ́wọ́ tó bá yẹ́ lórí ọ̀rọ̀ èèyàn ni ìtúnlọ́wọ̀ yẹn ti dọ̀rọ̀ èèyàn ká ṣe. Nígbà náà bàbá ti tó mẹ́ta ní yá ìmọ̀ ọ̀rọ̀ bí i ìmọ̀ ọ̀rọ̀ bí i nǹkan bí i láti àbọ̀. Ká wá ń ta ẹ̀bùn lérí àbí tí kò máa ṣe yẹn èèwọ̀ ni nígbà náà. Wàíkà kọ́lá sí Hamlin Mọ̀hàmọ́ ní láti jẹ́ pé a ṣe àṣìṣẹ́ lórí èèwọ̀ èèwọ̀ náà ní àgbà ẹ̀gbùn lérí ẹ̀. Gbogbogbé, bóyá ẹnìkan owó bá ọkùnrin kan olóòrùn láì gbogbogbò náà, ó wà lé ọkọ̀ owó àbá ń lé fún òṣèrú sídá wọ̀lú wọ́nà tó jẹ́ pé ó bá ń lé fún wọ́n á ah, báyìí iṣẹ́ obìnrin yẹn bá lè rí rẹ̀ ní ìgbìmọ̀ tó ń ti di ìlú ọ̀fẹ́ five thousand years back. ìrànlọ́wọ́ tó ṣe ń àmù nítorí náà ẹ̀bùn tó fẹ́ tàbí ìrísí ní ara ìdára. ọmọ ìyá rẹ̀ ní mùsùlùmí ó ní ní gbogbo olóòrí ìlú lọ kí Oró ilẹ̀ ní wọ́n sì mọ̀ òun kẹ́bẹ̀rẹ̀ bá ní pàtíkẹ́ bá ní kò mú ló bá tó bá ikú orí amọ́ rẹ̀ yóò sọ jí. Mo wá fi sí ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ti ti láti kù tó bá pọ̀ lórí òun lè ta. Ó yàtọ̀ sí pé wọ́n ń pe wá pé aláàárẹ̀ yẹ láti òyìnbó afẹ́ tọ́jú ẹ̀ ọ̀pọ̀ lè ní. Ọlọ́run alágbòye ọ̀rọ̀ náà. Àfààní, àgbẹ̀ ìtàkẹ́ Títà ìṣàfá àyẹn ìrànlọ́wọ́ bá ṣe kèé lórí tó jọ̀nà lórí gbọ́ pé ní campus brọ́dà tó wà mẹ́ lẹ́jọ́rà tó kò ní sí lọ́dẹ̀ ní bọ́ brọ́dà ló wà àbúkú ń bí wà

oṣù sọ lánàá ẹgbẹ́ kí ìdí ọ̀rọ̀ ṣèkà lálùbá ní ibi kábẹ̀ ẹ̀lẹ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ṣèkà ní wọ́n ní àfáàwà àbùdáàlù tó gba àdíìsì yẹn wọ́n

mùsùlùmí kò ṣe fọmọ ẹ̀yà ẹ̀. kàmísì àyẹ̀ṣọ́ àyàwó ìyá kọ́ọ́lì àyíyáwó fún àyíkù mọ́tìmọ́tìmọ́ gẹ́gẹ́ bí kó lọ ìpẹ̀fún lọ́dọ̀ adájọ́ àbòsí kan ṣe sí kó káàbù sí náà lóògùn. Kọ́lé tàbí àyíyùsọ ilé yìí kápọ̀ tàbí kí ẹ̀kọ́ rẹ̀ tí wọ́n ti dùn kò lè tẹ̀ lọ́wọ́ ọ̀nà àrùdá ìṣúrẹ̀ fún àpẹẹrẹ ẹnìkan ní ìdí láti 2000 ìyá 2022 láti ìyá 2011 tó ti máàkì lórí step lórí lẹ́gùn kan ìgírí ọjà ní ìgírí ìgbégbígbà tẹ́lẹ̀ gbé wọ́n promote ẹgbẹ̀lẹ́gùn náà ó bọ́ sí tẹ́lẹ̀ tẹ́ẹ̀lì báyìí tó bọ́ sí 12 báyìí láti 2011 tó bí 22 orí ẹ̀ ló wà ó sì jọmọ ìyàwó mùsùlùmí gbogbo ìwọ́n lọ sí bẹ́ẹ̀ àyẹ̀wà lọ ó ṣe lè rí bẹ́ẹ̀ láti 2011 lẹ́gbẹ̀ẹ́ 12 ló wà ọdún mọ́ títí 2022 ọdún mọ́kànlá 33 years ó yẹ ṣúgbà máa tàbí tàbí tó yẹ kó ti wà ní bẹ̀rẹ̀ tàbí by 2017 tó yẹ kó ti wọ́n tọ́bí ó yẹ kó máa múra 2017 ní ká lọ bẹ̀rẹ̀ lọ́nà ó ṣe ẹgbọ́n mọ̀ ìyá rẹ̀ pẹ̀lú ojúṣe rẹ̀ ọ̀rọ̀ ìrìn ní torí pé ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́pùpù tí ó kí ó tí ó ti látàrí ṣé kàlàbá ní رحمه الله هو يحدث جمال ولوقد يتبادر لبعض الأذهان أن الحديث وخالف لقول الله Ó lè wọ́n sí ìyẹ̀ lórí pé àdíìsì yìí bá kó àbóyá àti àtàdìlá pàà èlú ẹni tó bá wá ìṣọ́ wákọ́nà yìí pẹ̀lú orúkọ ọlọ́run ẹ̀dá àdúgbò wọ́n mú bá alàbèlè wá ẹgbà tọwọ́ torí ìtọ̀mọ́nù pàtúrù ẹkùn wọ́n mú ẹ̀dá ààkùn ẹdí bá ti pè yí bóyá tó bí àṣẹ bóyá bí kó mọ ìgbéyàwó fún àpẹẹrẹ pàjì ìlúùbù ẹ̀sìdá lónìí wọ́n mú sọ́nà àìlè ìlú nígbà lọ́dọọdọ jẹ ìlú bẹ́ẹ̀ náà wọ́n mọ̀ sọ́nà àìlé ìkùn màárùn-ún ẹnikẹ́ni tó bá ṣe dáadáa ń fi yí pàkà ìlúùrù ṣóyé ẹ̀yìn náà ẹwà ìlú dáadáa tó jọun tó ṣe yẹ ẹ̀sán ìbára ẹkùn ní ìkan wá ní nǹkan tẹ́ẹ̀lé fún ló pọ̀ wíyẹn فَلْيَقُلْ لَهُمْ حَتَّى تَرَوْا أَنَّهُمْ قَدْ كَافَأْتُمُوهُ Ẹ̀sàdúrà kò sí sẹ́yìn òwò àríyá bá ẹ̀sì gbìyànjú láti ṣe inú dáadáa tó ṣe sí. Ṣé kàbàlùbá ni wọ́n ní àdéfì èèyàn wà rògbò tako ìlú ní ká mọ́ na ẹ̀sìn lórí dáadáa tá a ṣe. Ẹgbẹ́ ìjẹ́ ẹgbẹ́ táàkì sọ nígbà àwọn òun mú ṣàbẹ̀há pọ̀ àwọn ọ̀rọ̀ tó dàbẹ̀ lórújú.

pé káyíká fún lẹ́kùn yẹn tó bẹ̀ ṣe déédé àti tó ṣe déédé dáadáa tó ṣe tí wà jẹ mọ́kànlá ti wà wà èyí yóò máa bẹ fún máa ó ó rẹ̀ wá lọ́wọ́ àbí ó rẹ̀ wá lọ́wọ́ àwọn ìwádìí tàbí rẹ̀ pé kó ṣe fún abẹ́lẹ̀ lọ́wọ́ ṣé wọ́n lọ́wọ́ wọ́n ni náà aláàbá ìtọ́rọ̀ àmẹ́yẹ orí sí lórí kámà ọ̀rọ̀ lórí eré ìpàlọ̀ ápùtọ́mù láta fún ètò béèrè béèrè yẹn láti bí ìjẹ̀rẹ̀ ìlúgbé yọ mẹ́lẹ̀ tó tó tẹ́ kì báyìí ètò wá lọ́lá jù tó dáa jù fún ọ̀pọ̀ òwúrọ̀ mi alàtàkó kó má gba àti ìṣàbá àti ṣe ìpàdé má gba nǹkan kan lórí ìlọ́wọ́ mi láti gbé èyí hapa túnlẹ̀ ara ó kì í ká kàríra ìyá òun ìyàmù tí ó fi bọ́ fún ẹ̀sán rẹ̀ sẹ́sàn yóò ti kú kẹ́kẹ́ níjọ́ pé ìjà ìyàmù wà ní àkọ́ta àti ìjà àti ìjà ọba wá gbẹ̀rù yí o tí èso ọ̀rẹ́ rẹ̀ nígbó ṣe ìrànlọ́wọ́ yẹn tẹ́lẹ̀ o ọ̀nàrí yú aláyà kúnà àríkà ìfùtọ̀. Lọ́rí à ń wò pé tọ́ kò ní jẹ́jẹ́ mọ̀ lùpọ̀lọ̀ kó ṣàwá. Torí náà ká mọ́ ṣọ́ra, àápàá wà bá jẹ́ sí Lúkàmà. Ọ̀pọ̀lọpọ̀ alájúgbà pé àti ìlà àti kápẹ́ láwọn ìkìní yìí. Ó tún yàtọ̀ sẹ́ẹ̀kùn jẹun. Brian Bìnrin ẹ̀tọ́ tó yẹ kó fún ìlú òògùn ló láti tó bá fún ọ ní nǹkan ìyẹn mo ti sàlàyé ẹ̀ka wa bó ṣe ẹ̀dá ní àbá fún ṣe kí wọ́n jẹ wá nípa ẹ̀ṣẹ̀ ní tí wọ́n rù yàn pé pé bá sẹ́gbà tẹ́lẹ̀ kì í tẹ̀tẹ̀ lẹ́sẹ̀ fún wa náà ṣùgbọ́n tó béèrè rẹ̀ tó máa ní pátánà wọn ní ìjẹ́ ó lè mọ́pa àwọn tí ó dámà àbàwọn òṣìṣẹ́ ìjọ tí ó bí máa sábà ṣe bẹ́ẹ̀ lé pé wọ́n gbà fáwọn òlè kọ́lé láyé àwọn òṣèré fún káà àtàkà owó oṣù àwọn sáré pẹ́pẹ́ ìtànjú ìpẹ́pẹ́pẹ́ láwọn òṣè bí ní làwọn òbí máa jẹ́ ìròrí wọn ní ẹ̀sàfọ́ wọn ni ọ̀rọ̀ òṣèré bẹ́ẹ̀ bẹ́yẹn ṣe gbogbo wàhálà ayé tí ò bá ní nílé lórí tó bá kọ́lé òun yóò pàpàdà yóò lù ń gbà nígbò owó tí ò rà lẹ̀ ò kọ́lé sáré nílé nígbà

إن عدة الشهور عند الله إنها عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة شهور وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين اللهم عليك ولاني إن عدة الشهور عند الله اثنا عشر شهرا الله أكبر ẹ̀yọ́ lọ́nà nípa ayé nípa ètò ìgbésí ayé láàrin ara wa nípa níná. Ọlọ́wọ́ fẹ́ sàlàyé fún wa, wọ́n tó yí pẹ̀lú nínú sílà kí ni a sọ́pọ̀ tó wà lórí tọ́lọ̀fẹ́sọ̀rọ̀ nípa òǹkà oṣù. Táà ń lò ètò nínú sílà tó wà ń bẹ́ wàlọ́wọ́ arẹ́lá omi pé ọlọ́ntọ̀rọ̀ nípa nínú ẹnáwó tó lọ́nà ọ̀pọ̀ ẹ̀rin ìdàká ọdún kan ó sì kò lórí owó ó lẹ́sẹ̀ ń ka òǹkà ọdún kan yẹn láyá oṣù oṣù bẹ́ẹ̀mọ́ nínú àwọn ìrànlọ́wọ́ tẹ́gbẹ́gbọ́ ẹyọ̀kan náà lámẹ́nubá àbí nínú rẹ̀ náà ni obì tó lóyún sínú ṣùgbọ́n àwa sọ pé àfẹ́ mọ́ akọọ́lẹ̀ òǹkà náà láṣe nípa tó bá bímọ wà ní òpó ọmọ lọ́yìn oṣù mélòó láti ti fún lọ́yàn tó bá ẹgbẹ́ ìyá ọmọ yóò lọ fún lọ́yàn ayà rẹ̀kọ́ ní láti bá kọ́rọ̀ tó tó tẹ̀lé ra wọn rẹpẹtẹ ìdúnmẹ́ lọ rẹ̀ lórí òṣù mọ́ àwọn àgbàmù mọ́ òwúrẹ́ lọ́ta oṣù ni oṣù tẹ́ ìta ọlọ́fẹ́ sàlàyé ara àtàwọn mẹ́rin náà ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kì í tọ́jú kí ni ọmọ ẹgbẹ́ kí ni ọmọ ọmọ ẹ ṣírò ẹ̀ bàbá ọmọ yóò mọ̀ sán oṣù mélòó ọlọ́pẹ́ sọ́nà ìlú oṣù mẹ́ta àtàwọn nàbàkọ́ sí ilẹ̀ àwọn ìnáwó mi ilẹ̀ wọ́n mọ́ tààrin àkọ́lọ́bá jẹ́ mú ìyọ́mọ̀ sí àti bó ṣe rí ìrìn sínú bílà ní ó ṣe lọ sọ́nà yà ọ̀kẹ́ رأينا عزمنا عزة السجود عند الله إنا عشرة أهرا رأي dájú dájú dájú ṣáká láì sí èléjì níbẹ̀ ìdáta ṣùgbù tó ká mọ́ṣù ìgbà ọlọ́run lọ́dọ̀ láàrin lọ́dọ̀ ẹgbẹ̀rẹ̀ wa lọ́dọ̀ ọlọ́run ìtìmẹ̀ àṣàrọ̀ ṣàṣàrọ̀ oṣù méjìlá في كتاب الله يوم خلق السماوات والأرض منها في كتاب àwọn àbá àṣàlàyé tí lórí tọ́lọ̀ ń sọ pé nínú tíra àtọ́lọ̀ kó sẹ́yìn ẹ̀yìn ará ayé náà ní òǹkà ní ẹ̀kọ́ ní tíra àti ní tẹ́ẹ̀kọ́ sínú ìwé lọ́dọ̀ yìí ọ̀lọ́rọ̀ ìwé lọ́dọ̀ tí yìí ti kílẹ̀ ọmọ àti ilẹ̀ lọ́dọ̀ ìsọ́gbé méjì àrí ìrìnàjẹ́. منها أربع أشهر ذلك الدين الرجيم Ìmọ̀ yìí jáde pé méjìlá lóṣù tí ń bẹnu ọdún ọyí ẹ̀sìn lódòdó ẹ̀sìn tó bá ti gbé òǹkà oṣù míì tó yàtọ̀ sí méjì lábóòdé ẹ̀sìn rọ́mù gẹ́gẹ́gẹ́ sí àwọn rómù nínú old roman calendar wọ́n tó gbé julian calendar jáde oṣù mẹ́lú làwọn ní oṣù mẹ́wàá fún làwọn ní tẹ́lẹ̀ Orúgbóyé, àwọn oṣù wọn mẹ́wàá ni

ìkàbí ọgọ́rùn ọdún méje sáájú kí àrùnmọ́yàmù tó dáyé. Olùgbọ́dé, àwọn oṣù yẹn ni wọ́n ní oṣù mẹ́wàá lórí olùgbé àwọn ni wọ́n pè ní Matthew, April, Mayor, Junior, Kingsley, Bexley, Sex, Up, Noon, of September, October, November, December, February àwọn tó wá fi tó ṣù yìí nínú rẹ̀ rú oṣù jún lẹ́yìn tó wá ẹwà rọ̀dínlẹ́gbẹ̀rẹ̀ Gbogbo àmà Julian calendar tẹ́lẹ̀, kó tó wá ti Rome Ṣẹ́gbẹ̀rí Gregorian calendar fáwọn olùgbọ́wọ́ ẹ̀. 1582 ní gbogbo Gregory Martin, kò kí máa ń pápá ní mọ́ ìrè góòlù ẹlẹ́ẹ̀kẹtàlá olùbáyé ìrè góòlù ẹlẹ́ẹ̀kẹtàlá olóògbé kalẹ̀ ní 15 hmm? ọba táìpẹ̀ ní julius caesar ní 46 BC òun ìṣòro júlíà kàlẹ́nà wọ́n wá lórúkọ báwọn tó bí wá di fìpé ìtú tí tóògùn táìpẹ̀ ní gírígórì ẹlẹ́ẹ̀kẹtàlá olùwájú kalẹ̀ olùgbọ́sí ọbẹ̀. Àwọn òun ọ̀gbẹ́rẹ́ ìrìnàní, Kùránì wọ́n ti rí ní ṣàlà ní ẹ̀ pẹ̀lẹ́ ìjìlàní. Àwọn kàlẹ́dà tó tún bẹ́ o, ẹbá rẹ̀ tí bí ilé ìyá ṣe tó àwọn wọ́n wà láyé, àwọn ẹ̀rọ kan wọ́n ní ayé ó parẹ́ ní 2020. Yóò rántí tí wọ́n tẹ̀lé bí èjì kàlẹ́ torí pé wọ́n ní sí kàlẹ́dà náà bá wọ̀ ẹ̀rọ Mo jẹ́ ẹ̀rí wọn ní YouTube wọ́n fún jó. Ilé láyé tẹ́ta wọ́n ní jó tó láyé láyé láyé ìjọ wọlé. Wọ́n ló fi àwọn tó tún kà nígbà ìbẹ̀. Báwọn ẹlẹ́rìí jọ bì, báwọn náà ti sọ lù. Ìjọba òwe wọn máa ń in search of God. Man in search of God. Wọ́n sàlàyé ọdún káyé ó parẹ́ nínú òwe. Ṣé àbáwọn ti gbà pé Sẹ́fíntì àádọ́rin ọdún lọ́lọ́wọ́ ọba ṣe rírí lókù fún mèrè ó lò lérí rẹ̀. Ẹni tó bá kú sáájú àádọ́rin ọdún kó tó pé sẹ́fíntì sí ara Wọ́n ní First ogun àgbáyé àkọ́kọ́ àwọn mẹ́tàn bíṣà nàìjíríà yóò jẹ́ àti ètí first world war so sure so sọ ní ìlú ọgbẹ́ jáde ẹ́ 1914 wọ́n wá ní ẹ̀rọ 70 years mọ́ tó tó ní 1914 yẹn tó tó ní ìwé wọn ní àwọn tó bá ní ogun yẹn wọ́n ó gbà àjọ́ parẹ́ wọ́n wá rọ 70 lọ 1914 ló jọ́ lọ́wọ́ ìlú 1984 wọ́n làwọn kan tí wọ́n parí orí ìyàwó bá jẹ́ 1984 bẹ̀bá rántí nílùú iná nípa rẹwà ìmò ti bọ́ lẹ́nu àwọn tí è parọ́ wípé wọ́n sọ fún àwọn bàbá kan lórí lọ pé wọ́n mọ̀ sí kòkó mọ́ tàbí wọ́n pọ̀ láti kò ní lórí ìmọ̀ nípa rẹ̀ ní àwọn ìjọba àṣọ ẹ̀kọ́ bẹ̀ pé káwọn mọ̀ sí kòkó báyé fẹ́ parẹ́ tí àwọn òní tó jẹ kòkó yẹn

ẹ́ 19 lọ 45 ẹ̀kì 70 to 45 tí ó ló bọ́ sí ẹjá jọ sí ẹgbẹ́ ìgbẹ̀rẹ̀ lọ 70 ilé ìrẹ́lẹ̀ ìgbẹ̀rẹ̀ 5 ẹ́ 2005 Many for that affect your 70. Then, 2015, ó yẹ káyé ló ti káyé 2015. Abájọ́sẹ̀ ètò yé wọn ní First World War ní àbúsọ pé Second World War. Ẹwà ti 70 tó ó yẹ kó parẹ́ 2015 ní parẹ́. Ẹ̀fùn ni ó mú lọ́rùn fún ogun Ukraine àti Russia ilé. <laughs> Àrùwà ọlọ́run mọ́ lọ wá. Àwọn ọmọ ẹ̀sìn tó sàlàyé ilé ìlẹ́sìn òdodo ìsáàbù lódodo yàtàlú mẹ́ta ní sáàtì. Àyíyára ìrìsọ́ a kí náà ń tàbí ìdìkọ́ a ìlà ọ̀píkà fún sàáhà ìdàmẹ́ ń tàbí ìrò mẹ́rin yàṣá ka annahu yawma yarawnaha lam yalqahu min ashiyatan ọdún. Kùránì ti sọ. Àmọ́bí àwọn èèyàn wà bèèrè lọ́rẹ̀ jọ́wọ́ láyé ń parẹ́. فيما أنت من ذكرها إما يسير إلى ربك المسعى إما يرى الله إنما أنت منذر من ni Kàánàmù lámìyà lọ́gbàfù yóò dàbẹ̀ tí mo rí ilé ayé ìlà àṣìyàtà àti ọ̀tọ́ ìgbọ̀n tàbí òrùkan ni ó lò dáwọn ìlú. Mẹ́ta bá mẹ́rin ló lágbára wọ́n lọ àṣíyà táwọn wá tó ààrùn ìrọ̀lẹ́ àti àwọn àti ìyá ẹ̀ta. Ṣùgbọ́n ni ó bá alákàjú ó lẹ́sìn olódó. Àwọn oṣù àwọ̀ ní ẹmọ́ sàkò sí fún ayé ń bẹ̀rù ọ̀pọ̀ ìlú fi rí nàdá. Ẹgbàwọ̀ ọ̀ṣẹ́ ọjà káàpà kárí ilé pátápátá. Ẹgbàwọ̀ ọ̀ṣẹ́ ọjà

tí wọ́n á yìn sí ọlọ́run ti sọ àwọn oṣù náà ní oṣù ọ̀wọ̀ ọ̀wọ̀ ni wọ́n ní ká fún àbòsí tọ́lọ̀ ní ká mọ́ ṣe ń bẹ́ kí àbòsí yẹ ajára ilé ẹ̀ àbọ̀ abọ́sára tó tẹ̀lé abẹ́lọ́ èyí ò bá mọ́ wá lọ́tọ́dà ara wa àti ṣẹ̀tàn ọlọ́sàbóyí rẹ̀ fún wa ìta iná ṣìgbọ́n bẹ̀ ọlọ́gbọ́lùkú táyà rí àtàwà àtẹ́ní ọlọ́jábádàbí wọlé ọlá jábádàbí wọlé ọlá májáwà lẹ́yìn àmẹ́bí اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله